àkọ́kọ́ yìí tó gbajúmọ̀ jù ni pé emperor lu rome ńgbà náà tá à ń pè ní claudius. salaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọjọ́ ti lọ àwọn àlùfáà sì wà ní ìjòkó tí gbogbo wa fẹ́ gbọ́ ọ̀rọ̀ olówó iyebíye látẹnu wọn. eléyìí ni ò ní gbàmíláyè láti máa kí gbogbo ẹ̀yin àgbàlagbà lọ́kọ̀ọ̀kan ọlọ́run ọba yóò dákun yóò bá wa kí yín ọlọ́run ọba yóò san yín lẹ́san dáadáa gbogbo ntí ònkàlùkù wa fojú sùn lóore tàtọ̀dọ̀ ọlọ́run tá a fi wárò jókòó yìí ọlọ́run ní jẹ́ ká pàdánù ẹ̀ láyé ń bí àti ní alùkìyàmà pàtàkì jùlọ mo kí àwọn bàbá wa. Ah, wọ́n ní akéwúlà ó kọ tí ó yẹ kí gbogbo wa náà tọrọ ní bóyá káwa náà máa jẹ ẹ torí kọlọjà kéwù yìí káké lànà ah, àwọn bàbá wa tí mo fi tọ̀wọ̀ àti àpọ́nlé dárúkọ wọn wọ́n ní Abdulrozak ni àwọn bàbá wa náà ń jẹ́ àwọn àfa wa Dr. Abdulgani Akorede. Eh, àwọn ni wọ́n sọ̀rọ̀ kan kí wọ́n má bínú àwa ń jòkó kan ní lọ́rin jò ní àwa mélòó náà la jòkó bóyá bí àwa àtó mẹ́wàá nígbà tá a wo ẹni tí ń jẹ́ Abdulgani náà jòkó tá a tó mẹ́wàá yìí à ń rí bíi mẹ́ta wọ́n wá ní Yorùbá fẹ́ràn owó púpọ̀ ó sì jẹ́ pé Abdulgani Abdulrazaki mo tún wá wò lónìí náà lẹ́nu bí adóko yìí náà nísìnyí àwọn baba ń jẹ́ abdulrozaki èmi ọmọ wọn náà ń jẹ́ abdulrozaki àfa àtúnkẹ́ alukurani náà wọ́n tún abdulrozaki làwọn náà ń jẹ́ ẹ̀rí pé tọ́ aha bí àwọn dọ́kítọ́ akóredé sì tún jọ̀hún èmi náà tún bẹ́ẹ̀ yorùbá fẹ́ràn àsìkí yorùbá fẹ́ràn owó òun náà ni ò sì já gbádùn kọlọ́nkọ́ dákun kọ́ sànù wa mo rò kébi tí ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo ń tí ó jẹ́ kí wá sí ọwọ́ ń wa létí mọ́ lónìí gbogbo ń tí kí ọ̀rọ̀ ọlọ́run ó ṣiṣẹ́ tó ṣe lára àwọn bàbá wa lánàá lára ẹnì kọ̀ọ̀kan wa a mọ́ lówó yìí náà ni a mọ́ tẹ́gbẹ́ yìí náà ni Eh, irú mọ́tò tí kínníra èmi náà gbọ́dọ̀ má rà á ìyá kínní jò ní irú nǹkan báyìí ló ṣe ìwọ náà gbọ́dọ̀ má wà á gbogbo eléyìí la fi ń kó wàhálà bára wa nù ayé àwa gbàgbé ti ń jẹ́ as-sa'adatul haqiqiyya kínní ń jẹ́ pé èèyàn gbádùn ayé olówó nàìjíríà lónìí ò gbádùn ayé àwọn tó bá mọ ibi táwọn ti ń gbádùn ayé ti ń gbádùn ayé wàláhì yọ mọ̀ pé kọ́dọ̀ olówó nàìjíríà kò gbádùn ayé à ń bèlè ẹni tí ò wá ní gbogbo eléyìí tí ń sì ń ṣẹlẹ̀ yìí ó ní ti ń fà á inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim àdéhùn ọlọ́run ni njọ́ táwa bá ní bá ti máa rìn lọ́nu ẹ̀dákun ẹ̀dákun tọ̀rọ̀ ọlọ́run ò débi dá yìí ẹ dákun ẹ dákun ọ̀rọ̀ òṣèlú leléyìí ẹ dákun ọ̀rọ̀ bísínẹ́sì leléyìí ẹnìkan má ṣe wá sí fún wa lópin ìgbà tá a bá sì wà nínú rúurò yìí báyìí irú wàhálà tí máa kẹ́yìn ẹ̀ tẹ́mi ò ní balẹ̀ kọ́dà bẹ́ẹ̀ yẹn rò pé òun lówó kí láǹfààní owó tí ò sí fọkàn balẹ̀ kí láǹfààní ọlá téèyàn gbádùn kọ́lọ́mọba kọ́dà kan kọ́ wa àmọ́ káwa náà fiyèsí táwọn onímọ̀ ń sọ fún wa ká fiyèsí ra wa ara arun ti ń dààmú wa lẹ̀ Yorùbá òun lọ́ farú ìjókòó tí gbogbo wa bára wa láàárọ̀ yìí wàláhi lazim lẹ́mi tí mò ń sọ̀rọ̀ mo find it very very difficult ó le púpọ̀ lára mi kí n máa sọ̀rọ̀ valentine fi bẹ́ẹ̀tìn mẹ́nbó yóò ti la nínú ilé ọlọ́run nínú mọ́sálásí ọlọ́run àmọ́ bí tá a bára wa dé bá a bá sọ ọ́ báwọn oníjòkó yẹ ọba ronú ká sọ ọ́ níbi à ń bá a lọ yìí kọ́mọ ìpè ní mẹ́mbà rí jímọ̀ wọn ti máa kéde valentine tọdún tí ń bọ̀ torí pé ń ṣe ni láàánú ẹnìkan sọ fún mi lánàá ó ní wọ́n ṣe programu kan lórí rédíò ní mo rò pé rédíò Kwara bíbì kan ẹnìkan polo Valentine ọláwọn tí wọ́n ń fóònù náà wọ́n ń pè àfa àlámẹyìn ní fóònù Ọlọ́run sọ̀rọ̀ fẹnu alukurani bẹ́ẹ̀ tí ń wí ni alukurani náà jẹ́rìí sí àfa tí ń wí tójú ó ń tún fóònù lé rédíò òun ló jẹ́ kí n gbà pé ọ̀dà irtikabu akhafi dararain inú inú ìlànà ṣẹ̀ríà ni wípé bí nǹkan méjì bá léwu àbí tó bá burú tọ̀ á wàá wò yìí tó fúyẹ́ ń bẹ́ẹ̀ bóyá kakú kìlọ̀ fúnra wa nísìnyí nínú mọ́sálásí yóò dènà ká má máa wá pín káàdì valentine ní mọ́sálásí torípé ibi tá à ń bọ̀rọ̀ wa lọ yìí àti ìmọ̀bi tí ó já sí o ọlọ́nkọ́ sànù gbogbo wa ni. àwọn onímọ̀ ní alḥukmu ala shay'i far'un an wọ́n ní bí wọ́n bá pèèyàn pé wàá dá sọ́rọ̀ ibi àti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé sọ ọmọ tí wọ́n pè ọ́ dá sí mo fẹ́ kó yé wa lónìí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tó lóun náà ń ṣe valentine àbí ń pè yẹn sí i àbí wọ́n ń pè òun náà sí i bá a bá bi òun gan pé ǹjẹ́ ọmọ tí ń jẹ́ valentine tọkọ̀la yìí ọ̀la february fourteen ni wọ́n máa ń ṣe lọ́dọọdún àbí bẹ́ẹ̀ kọ́ bá a bá bi ẹlòmíì bóyá lọ́mọ tí ń jẹ́ ìpìlẹ̀ valentine. ohun tí ó ṣe wá lórílẹ̀‐èdè wa yìí ibi tí ọ̀rọ̀ wa tó ti wọ́ kọ́lọ́mọba kọ́ bá wa tó òun ni pé a gbàgbé pé àwọn òyìnbó tó mú wa sìn òyìnbó lẹ́sìn tiẹ̀ ti ń sìn òyìnbó ní àṣà tiẹ̀ ti ń ṣe òyìnbó lọ́làjú tiẹ̀ tọba sábà bọ́tí bíi tí gbogbo ẹ wá dàrú dé lónìí wọ́n wá ń gbé ẹ̀sìn wọn wọ́n wàá daṣọ làjú bò ó ẹni ọba fẹ́ làjú lónìí òun ní í ṣe valentine ya òun ọkọ̀ gbọ́ntáyé kọ̀ mọ́ kọ̀ mọ́ bí táyé ń lọ ni ni òjò ta sí valentine kọ́dà lálẹ́ àná mo fóònù àwọn Dr. Abdulrahman Kakuri hafidhahullahu ta'ala mo ní kí wọ́n dákun kí wọ́n sí tẹlifíṣàn wọn ní station tẹlifíṣàn kan ní nàìjíríà wa yìí náà àwọn kan kóra wọn jọ lálẹ́ àná yìí náà ni wọ́n láwọn olólórin islam islamic music islamic song wọ́n ní kí gbogbo èèyàn wá pàdé àwọn láàárọ̀ àtòní làwọn ti bẹ̀rẹ̀ valentine orin islam orin kíni orin islam arabi abáyédénú. No àwọn òyìnbó mo ní wọ́n wá ń gbé ẹ̀sìn tiwọn wọ́n ń daṣọ kíni bò wọ́n ń daṣọ ọ̀làjú bò àwa náà wá ń gbàǹgbà pé yes mo fẹ́ lajú mo fẹ́ ṣe ń táyé ń ṣe ara ẹ̀ tá a bá bira wa pé kí ni ń jẹ́ valentine lọ́dọ̀ àwọn òyìnbó tó ní gan valentine valentine ni wọ́n ń wí fáwa ntí wọ́n fẹ́ ká gbọ́ yédè lójú wọn wì máa ń bẹ̀ bọ́tẹ́ bá wádìí ntí ń jẹ́ pilẹ̀ valentine day ó kọ àsọjẹ rẹ̀ ní lẹ́kùnrẹ́rẹ́ saint valentine's day ni wọ́n ń pè é ee gbogbo bi yẹn bá lè wádìí mọ ìtàn ní nkankan ní kọlọ wa ń bẹ yọ ba ń bẹ bẹ Saint Valentine's Day òun lọ́jọ́ February fourteen wọ́n ń jẹ́ ẹ̀dàkùn bí àbá tiẹ̀ kàwé tá a kà tán àmọ́ wọn ti ń jẹ́ sẹ́yìntì àbámọ̀ tọ̀ níjọ́ wọn bá ti pèèyàn ipe ẹ bá wa ní sẹ́yìntì kínní ẹ́ ǹjẹ́ ara ẹni tí mùsùlùmí gidi kan bá wọn lọ bẹ̀ bí wọ́n bá pè fún wa ní saint valentine náà wọ́n mọ̀ pa àní dáhùn òun ni wọ́n fi wọ́n ń ṣọ́tìn rẹ̀ ni wọ́n pè fún wa ní kíni valentine day inú àwọn bẹ́ni ọ̀wọ̀ ni bẹ́ni èèwọ̀ ni tàwọn kan òun ni ẹni tí wọ́n ń pè ní kíni valentine saint valentine gẹ́gẹ́ bí mo ti wí kọ̀yá máa dárúkọ ọ̀rọ̀ àwọn orúkọ jákujàku báyìí nínú mọ́sálásí àmọ́ irtikaban li akhafi dararain ibi ọ̀rọ̀ ń lọ yìí bá a bá tètè wí kọ́mọ ẹgbẹ́ mọ́sálásí náà wọ́n ti máa háwé valentine òun ní jẹ́ aṣọ ilé yìí mo tọrí kíni ń jẹ́ Saint Valentine arákùnrin tí wọ́n ń pè ní kìdísù Valentine wòlíì abẹ́ni ẹ̀wọ̀ abẹ́ni ẹ̀wọ̀ Valentine ọ̀kan nù àwọn ìjọba ayé tá ń pè ní Roman Empire àwọn ni wọ́n rí bí Amẹ́ríkà lónìí tí wọ́n ń lo agbára tọ́pọ̀ kọ́dà tó fi dìgbà ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam Roman Empire sì ń bẹ́ẹ̀ gbogbo ọba tó bá jẹ ń bẹ àwọn ni wọn ń pè ní al-imperator làwọn olóyìnbó ń pè ní emperor emperor kan jẹ ní ìgbà tó lé ní ọgọ́rùn méjì ọdún lọ́dún tiwọn AD ara bi tí mo ti ní wọn ń ṣe kínni wọn ń po ẹ̀sìn pọ̀ mọ́ ọ̀làjú àwa wa ń gbà bẹ́ẹ̀ tàìnílàkàìlà pè ní tàìmọ̀yàtọ̀ tún sósì ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tó bá kọ twenty twenty ten àbí kíní kan lónìí yọ wà ní kíní ad kíní jẹ́ ad kíní jẹ́ ad èdè latin ni anno domini ìtumọ̀ ẹ̀ ni pé lẹ́yìn ikú olúwa wọn ọlọ́run ti wo ikú gbogbo ọmọ mùsùlùmí lónìí náà bọ́ bá kọ̀wé bọ́ bá sọ lẹ́nu kíní kan ad òun náà ń kọ́ lọ́hùn ún kú nígbà kan wọ́n ń po ẹ̀sìn pọ̀ mọ́ òṣèlú fún wa ẹ jẹ́ fún wa ní examples díẹ̀ ká tó máa lọ bí tá ń lọ ká fi gbọ́ yé pé abẹ́nìkan jà àbúyàn o amalakum dinukum waliya din bẹ́ẹ̀ bá ní a máa jà ẹ̀ máa wà jà àmọ́ ká máa wá po ẹ̀sìn pọ̀ mọ́ ọ̀làjú ká máa wọ́ ọmọ mùsùlùmí kò ń bí ẹ̀sìn tiẹ̀ lọ bí ẹ̀sìn tiwọn ló kọ ọ̀làjú Ah, ah islam ní káwa náà gbà o ẹ jẹ́ n tó fún yín lápèjúwe mi ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lónìí ó fi dórí àwọn tí ń gbá bọ́ọ̀lù bí wọ́n bá pè é pé ọ̀yá wa wọ fíìdì ìwọ ló kù wọ́n fẹ́ substitute ẹ̀ pé ìwọ ló kù wàá gbá bọ́ọ̀lù ẹ wàá rọ ọmọ mùsùlùmí ọmọ mùsùlùmí yọ wàá ṣe báyìí abẹ́ yìí rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí kọ́dà ẹlòmínà bàbá àti rí ntọ́ já aláyà bí wọ́n pè fún interview kan kí ni ń jẹ́ báwọn wọ́n ń draw cross nìyẹn ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ bí wọ́n àgbélébù ni wọ́n ń yà ń táwọn gbàgbọ́ nù àmọ́ wọ́n ti làjú máa wà lọ́wọ́ bọ́ba fẹ́ wọ fídì ẹ dákun afẹ́ fún yẹn ní first aid first aid ọfà padà ìlẹjọ nkankan kí ni ti cross ń bẹ àfi kọ́ jẹ́ red cross àsìní ọ̀sẹ̀ sì ń bẹ ẹ́ èyí ṣe tí mùsùlùmí ò lè sinmi ń jọ jimá àfijọ́ ọ̀sẹ̀ àsìní ọ̀sẹ̀ sì ń bẹ à ń sọ gbogbo eléyìí ká fi mọ̀ pé àwọn tó gbé wá ẹ̀sìn wọn ló bí o ọmọ mùsùlùmí pàtàkì jùlọ ẹjẹmi máa ń sọ ni pé wàláyé ọ̀rọ̀ àwọn bàbá wa kéré ń bi ń tàn wí Ọlọ́run ọbọ òní fi àjẹyàn lórí tí ọ but àwa téwu ń bẹ lórí wa tí challenge yẹn wà lórí wa òun làwọn ọmọ wọn tí wọ́n rán léwe o wàláyé bẹ́ẹ̀ yẹn bá ń bọ́ àwọn bàbá ń jọ̀hún àṣẹ̀ṣẹ̀ ń ṣe làákàyè rẹ̀ nísìnyí ni àwọn bàbá tí wọ́n yarí ń jọ̀hún ànápọ̀ mọ̀ mi ò ní kàwé Ọlọ́run ó san wọ́n dáadáa torí bí e bá ṣe múmúra tiwọn ọlọ́lọ́mọ bíi àbábá ìsìláàmù lónìí àmọ́ lónìí ó ti yí padà mùsùlùmí tó bá lọ́mọ òun ò ní kàwé lónìí ó fẹ́ kó bá ìsìláàmù torí ká sọ ká yan ẹnìkan ò ní sọmọ rẹ di kiri ó ń léèwé mọ́ lónìí àfiwọ́ náà tó bá mọ́mọ lọ léèwé kiri tọ́lára àdánwò tá à ń kàn lónìí nìyẹn ẹnìkan sọ fún mi lọ́sẹ̀ méjì sẹ́yìn á ọ̀rọ̀ valentine o ó ní ní yunifásitì kan ó ṣeni láàánú nítòsí wa ń bì náà ni ó lóun lọ́mọ ń bẹ̀ ọmọ ẹ wá ń sọ fún un pé kọ́dà àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́ pé yẹn ń kírun ní hostel mo ló sì fọmọ tiẹ̀ síbẹ̀ ń ọfẹ́ kàwé ohun tá à ń sọ ni pé wọ́n ń po ẹ̀sìn wọn wọ́n ń pè lọ́làjú fún wa àwa náà sì ń gbà afẹ́ lajú ni èmi náà fẹ́ jáde ni èmi náà fẹ́ mọ̀ntayé ń ṣe ni ọlọ́run kọ́ mọ̀ wá géèyàn ọ lajú lajú tí ọ bá kì í jẹ́ mọ̀ lọ́wọ́ òun làwọn àfáàfin ní ká sọ̀rọ̀ valentine kò sí ní táwa fẹ́ fi ọ̀rọ̀ valentine ṣe nínú islam àmọ́ ká kéde ká kígbe kó tó yíwọ́ jù báyìí lọ ní kúkúrú saint valentine ìtàn méjì ló wà ń pa kí ló fà wọ́n fi ń ṣe valentine nílùú èbó tó ti wá àkọ́kọ́ ìtọ́ gbajúmọ̀ jù ni pé emperor lu Rome ńgbà náà tá à ń pè ní Claudius the two the second ó ní káwọn èèyàn máa tún fẹ́yàwó àwọn ń jagun lọ́wọ́ kò sáyé ìyàwó gbogbo àwọn tó bá jẹ́ ọmọ ogun ẹnìkan gbọ́dọ̀ níyàwó Saint Valentine wa ń lọ so igi kọ̀rọ̀ fáwọn ọmọ ogun Claudius ńjọ Claudius wa mọ̀ ó ní wọn mú àṣé mímú tí wọ́n mú ti ń bẹ lẹ́wọ̀n yìí ẹni tí wọ́n ní ẹ máa nù o ase Saint Valentine tọ́ba Valentine ganu nu àsọ̀hún náà ń yan ọmọ Claudius lálẹ́ yes ọwọ́ akọ lẹ́tà nù lẹ́tà tó kọ sọmọ tí ń yàn lálẹ́ ọmọ emperor yìí ó ní from your Valentine. níbi ó ti bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ fẹ́ ìyẹn ọdún olólùfẹ́ ìfẹ́ zina ní ń jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe fẹ́ gidi ìpìlẹ̀ rẹ̀ nìyẹn ní kúkúrú ẹ̀ẹ́kejì àwọn kan ní kíní yìí kan coincide ọkàn jọra wọn ni àwọn róòmù gan wọn lọ́dún kan tí wọ́n máa ń ṣe tí february bá ti dé dajì ní february fourteen wọ́n ni ń pọdún náà ní ọdún ẹbọ ni àmọ́ tí wọ́n máa sábà ṣe tó fi wá jọra wọn pẹ̀lú valentine tó fi wá múra wọn òní pé bọ́ bá dijọ́ ọdún yìí wọ́n wàá ta obìnrin àtọkùnrin àwọn wo ni ó múra wọn wọ́n kọ́ ọ̀pọ̀ àwọn ọmọbìnrin sínú tákàdá kéékèèké wọ́n wàá kó kalẹ̀ àwọn ọmọkùnrin ọ̀wọ́lé wọ́n máa wá mú ọ̀kọ̀ọ̀kan ẹni ọba ti mú un àwọn wọn máa ṣọ̀rẹ́ lọ wọn ò fẹ́ra wọn o wọn máa ṣe kínní wọn máa ṣọ̀rẹ́ lọ wọn ti ń dán wò àwọn mùsùlùmí ń dán wò ń lu nàìjíríà yìí lónìí mo ti rí mọ̀álẹ́mu lè kéwú wàláyé ọ̀rọ̀ tí ń panilẹ́kún lọ́rọ̀ tá à ń sọ yìí mọ̀álẹ́mu school sorry ẹni tí ń kọ́ arabic and islamic studies ní iléèwé ìjọba tọ́lá àwọn náà àwọn náà máa ta kínní yìí wípé bàbá ti di ọdún valentine pé ta ló lólùfẹ́ rẹ̀ nú àwọn tíjà pé kẹkàn fìfẹ́ hàn síra yín ó ti ń ṣẹlẹ̀ ní kúkúrú n ti ń jẹ́ valentine nìyẹn òwò ọmọ mùsùlùmí tí wọ́n bá ní ọwọ́ àṣẹ valentine ńjọ wọ́n bá lè pè ọ́ sí saint kinní kan bọ́ ọ bá ti lè lọ ọbẹ̀ ọmọ lọ valentine náà ó ti mọ bí ọ̀rọ̀ yóò já sí àmọ́ tí ó bá lè mú yàn lọ saint anthony kinní kan saint paul kinní kan bí wọ́n bá pè yàn sí saint valentine's day náà ọmọ mùsùlùmí ò gbọdọ̀ débẹ̀ kí ni wá ń bẹ àmọ́ tí ò yé tí wọn ò fẹ́ ó yé wa ni pé ọ̀làjú wọn ń pè fáwa ẹ̀sìn sí ni tó sì tako ẹ̀sìn tiwa ní kúkúrú eléyìí ni mo ní àwọn onímọ̀ máa ní alḥukumu ala ṣẹ́yí farun antasọ̀wúri torí mi fẹ́ ká tayọ àsìkò mo fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn afáwa. No, bàbá tí wàá mọ eléyìí wọn wá ní ká sọ̀rọ̀ pé kí ni mawqiful islam ìhàwó ní islam wá kọ sí nípa ká sọdún olólùfẹ́ torí pé bí tọrọ yí àwọn ẹlòmíì dé irú àwọn àfa àwọn aláàfa àwọn àgbàlagbà tí wọn jókòó yìí ni wọn jẹ ń gbọ́ yé bẹ́ẹ̀ wọn ní àwọn aláàfa wọn yàtọ̀ sí kínní wọn yàtọ̀ sáwọn àfa. Si irú àwọn aláàfáà tí ń fóònù lé rédíò pé ọlọ́run sọnù àlùkòrán níbẹ̀ kí ni islam fẹ́ sọ ń pa valentine's day àkọ́kọ́ ń tá a gbọ́dọ̀ mọ̀ bàbá jẹ́ mùsùlùmí gidi òun ni pé gbogbo afẹ́ ṣàjọ̀dún afẹ́ ṣàjọyọ̀ á mú ọjọ́ kan ẹ máa ṣe nǹkan báyìí lọ́jọ́ kan fil islam ibada gbogbo ọdún tí islam ọba ni a ṣe ẹ̀sìn ni máa sọdún tún fi gbalada nínú islam ni òun lọ́fà bá a bá fẹ́ sọdún àwẹ̀ a kọ́kọ́ gba kínni a kọ́kọ́ gba àwẹ̀ bá a bá fẹ́ sọdún léyà ààrẹ ran tá a fi sin ọlọ́run islam ọ̀fà yìí lẹ̀ pé kéèyàn ọkàn máa decide on nísọ̀ òun pé ìjọba yẹn máa ṣe nǹkan báyìí mẹ́ẹ̀ òun làwọn àfáàfin ké fún wa pé gbogbo èyí tá à ń ṣe nìyẹn asọ́sọ́dún àjọ̀dún ìjírá àjọ̀dún mólúdì àjọ̀dún gbá àjọ̀dún àwo àáfin kọ́pì àwọn wọn ni náà ni kò sínú Islam torí pé ńgbà tí wọn làwọn máa ṣe new year làwa náà ní túláàsì àfi ká máa ṣe ìjírá kèé ṣe pọ́lọ́ ló wí inú alukurani àbá nàbí wí sallallahu alaihi wasallam kí ló fa eléyìí ni pé al-eid fil islam ibadatun n ń jẹ́ ọdún islam ẹ̀sìn ni wal ibadatu tawqifiyatun gbogbo nta bá wá pè ní ìbádà ntí ìsìláàmù fi yàtọ̀ sẹ́sìn míì ìsìláàmù ni pé ọ gbọ́dọ̀ ṣe o títí tó fi rẹ́rì ntí ń jẹ́ sínú nínú ìsìláàmù al tawqifiyatun a ọ gbọ́dọ̀ kírun kan o títí tó fi rẹ́rì pé ká kírun báyìí dáa òun lẹlòmíì ò fi ní ọ̀rọ̀ tẹ́yọ̀ yí ẹlòmíì yọ máa wá ní à sẹ́yìn ó tún máa wá ṣe tọ́lọ́n kó tún máa gbẹ̀sẹ̀ èèyàn lè gbẹ̀sẹ̀ o èèyàn lè ṣe kínni ó lè gbẹ̀sẹ̀ ẹja ká come to our levels ká sọ kó yẹra wa masalasi ilé ọlọ́run la wà yìí ẹnìkan wá dé nísìnyí ọ wọlé oní mọ́sálásí mọ́ wà mo fẹ́ gbà ládàá a wá sọ fún wa ní kíbúlà ní o ọ̀nà kíbúlà ní ọ̀nà gábàsì ní àgbò la máa pè lẹ́ yorùbá ọwọ́ ni a kò síbi tọ́lọ́hún ò sí kò síbi tí kìíní kò síbi tọ́lọ́hún ò sí bá a ti ń kírun sí àyín láti jọ́ yìí náà jóun ọ kí sí àyín náà ọlọ́run bẹ́ẹ̀ ọwọ́ kẹ́yìn sí gábàsì ọkọ̀ ju sí yàn mọ́ ọwọ́ kí ọgọ́rùn náà fi la ẹ dákun yọ gbèsè ni àbí yọ gbàládàá common sense ẹjá wa náà fi common sense wa dà ẹ yọ gbalada àbí yọ gbẹsẹ wàláyé yọ gbẹsẹ ni nínú masalasi ọdí mélòó ọdẹ ní kí ló ṣe ó kírun nínú masalasi ó tún wá sẹlọn bí islam tún rí nù bọ́ọ̀ bá ti ṣe é bọ́lọ́run àtànẹ́bì ti gbé kalẹ̀ sallallahu alayhi wa sallam òun lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ sọ pé àìtọ́lọ́ náà là á fi ń ṣe à islam ò rí bẹ́ẹ̀ o bọ́ ọ bá ń fi ń ṣe tọ́lọ́hún ọlọ́run gbé májẹ̀mú kalẹ̀ àfi kọ́ tẹ̀lé lánàá o islam ẹ sẹ́sìn pé mo rí i pé léyìn náà da ẹ̀fi kún ní n tọ́ ba ẹ̀sìn jẹ́ mọ́ wa lọ́wọ́ lónìí àkọ́kọ́ nìyẹn tá a fi mọ kí ni mawkiful islam kí ni ipò tí islam dúró nípa kápá ń sọdún. So saint valentine ẹjẹ a máa pè é tán saint valentine ẹni ọwà bí wòlíì valentine ń jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n mùsùlùmí ọmọ akọkọ ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹ̀ẹ́kejì káwá clear ṣubú àti ń bá ń bẹ fáwọn kan pé ń bẹ̀ bá wá ní ká má bá wọn ọdún ṣé ìpè fẹ́ sọ islam lẹ́nu pé ẹ̀sìn ìkórira ní islam kò sífẹ̀ẹ́ nínú islam kò rí bẹ́ẹ̀ kò sí ẹ̀sìn náà nínú gbogbo ẹ̀sìn tó establish kéèyàn ó nífẹ̀ẹ́ ara àyàn tó islam ọ̀rọ̀ tó lẹ́rìí ni o ń bẹ nínú alukur'an alkarim ń bẹ nínú sunnah anabu muhammad sallallahu alayhi wa sallam lápèjúwe ọlọ́run sọ fún anú al-Qur'an al-Karim ọlọ́run ní innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum ìfẹ́ wo lójú eléyìí ń lọ. ọlọ́run ló wọ̀ sẹ́mọ̀ páwọn míì bí wọ́n bá pera wọn wọ́n lè pọ̀ ọ̀rẹ́ làwọn wọ́n lè pa alábàáṣe làwọn wọ́n lè pọ̀ ọmọ ẹ̀jọ́ làwọn. ìsìláàmù ní mùsùlùmí sí mùsùlùmí ti wá tayọ ọmọ ẹ̀jọ́ ti wá tayọ ọ̀rẹ́ kí ni Kùránì pè wá ikhwatun ọmọ ìyá ìfẹ́ wo lójú fẹ́ ọmọ ìyá mi ló bí lọ bí islam ti preach ká fẹ́ràn ara wa nù. anabuwa muhammad sallallahu alayhi wa sallam adabi tún láàyè wa anabi ní la yu'minu ahadukum hatta yuhibba li ma yuhibbu nafsi ẹ̀sìn wo ló preach irú láyú mẹ́nu lànàbí wífa ẹ́ èèyàn ò lè tí ì jẹ́ mùmínì òdodo kọ́dà ìsìláàmù rẹ̀ pé títí tó pé ń tọ́ ń fẹ́ fún rẹ òun náà lọ fẹ́ fọmọ ìyá rẹ mùsùlùmí ìfẹ́ wo lójú eléyìí lọ bàbá ní ká máa kà á anabiwa muhammad sallallahu alaihi wa sallam ẹ wà àwọn ọ̀nà tá anabi fi ń describe ìnífẹ̀ẹ́ ara ẹni bí ìsìláàmù ṣe pé anabi ní masalul muslim aw masalul mu'minin. في توادهم وتعاطفهم وتراحمهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى صلى الله عليه وسلم ẹ jẹ́ káwa mùsùlùmí náà láyà ká sọ ti ń bẹnu tíra wa ẹni ọba ẹ̀sìn tó ẹ̀ kó gbé ta. anabila pẹrẹ mùmíní bóun ti fẹ́ kẹ́ ẹ wà kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín kẹ́ ẹ fẹ́ràn ara yín kẹ́ ẹ máa sàánú ara yín kamasalil jasadil wahid anabi ló dà gẹ́gẹ́ bí bọ́dì ẹyọ kan ara ẹyọ kan báyìí anabi ní bára ẹyọ kan ti rí ni idashtaka minhu udhun borí ní bá ń fọyàn ẹsẹ̀ ní o sì máa mọ kíni yóò máa mọ̀ nira pé orí ń fọyàn àbá rẹ nìkan tí ó lè pé. orí ní ń fọ ọkọ̀ kẹsẹ̀ rẹ̀ àbí inú ní ń dùn kò sí nǹkan orí rẹ̀ ebi eyín kan ní bí wọ́n bá yọ eyín kan lásán lára àyàn gbogbo ara anabi ní bóun ti fẹ́ kí ti fẹ káwa mùsùlùmí orí nù ká ara wa ìyẹn ni pé ń bá ń sọ ọmọ làkejì gbà pé ìwọ náà ní í ṣe ìwọ náà ní í ṣe bínú oríṣiríṣi ọ̀nà la nẹ́bù muhammad sallallahu alaihi wasallam fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ tún wo hadithi mi anabi ni wàlláhi la yu'min wàlláhi la yu'min wàlláhi la yu'min anabi ń wí lẹ́ẹ̀mẹ́ta anabi lóhun tó ń fọlọ́ ń jẹ́rìí irú mùmìnira dandan wo lẹ́ni náà irú mùsùlùmí jákujàku wo lẹ́ni náà wọ́n ní ta ló ń tọ̀hún anabi ni man bata shab'an wàjáru òjá ẹ̀. ẹni ó sùn tó yó bètè kù tí nebo alábàgbé rẹ̀ sì sùn lébi anabi ni mo sọ jàkújàkú ni ọ sallallahu alayhi wa sallam mélòó la ti practicalize inú gbogbo àwọn ethics islam yìí tá a mọ̀ wá wá valentine kì mélòó la ti lò nínú tá alukur'an ní ká lò tá a fi jọmọ ya ẹ wà nebo muhammad sallallahu alayhi wa sallam ńgbà táwọn muhajiri kó maka tí wọn lọ madina. ìfẹ́ wo ló tó bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ẹni tí wọn mara wọn rí ara maka àtara madina kọjọ ti sin pé ansẹ ti ń bẹ àbí pléènì ń bẹ bẹ́yìn ọba lọ maka sí madina ńgbà náà yóò rìnrìn ọ̀sẹ̀ kan tábà pé wọ́n ti ń pàdé wọ́n ti mara wọn anabi ọkàn wa píìkì ara maka kan lápèjúwe tí ó fi yé wa ká dé àyínísìn káwọn ṣẹ́kù wa. Eh, àwọn tó yẹ kí n kí pọ̀ àwọn ustaadu mi Abdulgani Ọlágúnjú ọlọ́wọ́n bá wa ṣe dáadáa fún wọn torí àwọn ní àfa àtẹ̀mí ni wọn eh, njọ́ tèmi wọlé kéwú àwọn ní senior gani ńlẹ̀ kéwú táwọn bá wọn jọ náà ọlọ́wọ́n kọ́ dáàbò kọ́sí àlékún dáadáa wọn. kí àwọn sèfù wa Abdulgani kí wọ́n wá wí nísìnyí pé àfa ẹ dákun arákùnrin yìí bò ni ẹ máa mú lọ ẹ ti àbí ọ̀rí arákùnrin ọmọ niger delta ní ìwà haúsá ni ọ ẹ̀ ti dọ́mọ̀ ya bá nẹ́bi ti sẹ́nu sallallahu alayhi wa sallam wọn ò mara wọn rí àmọ́ mùsùlùmí ni ọ mùsùlùmí ni wọn náà bismillah àwárí nu wọn tó ṣe é débi pé ọwọ́ àpè ọmọ ìyá rẹ̀ tá nẹ́bi so wọn pọ̀ ju wọn mara wọn rí ìwọ̀n à ń sọ fún ẹ wò ó dákun ìyàwó méjì lòún ní o wòyí tó bá wù ọ́ jù náà méjèèjì èyí tó bá wù ọ jù òun ọkọ kalẹ̀ kọfẹ ìwọ sí wa níní àwọn tẹmí ó ní méjì Allahu Akbar ẹ dákun ìfẹ́ wo lójú eléyìí ń lọ tọmọ mùsùlùmí ọmọ wa wá kínní yọ ẹsẹ ma wá wọdún fẹ kan lọdún kí ojoojúmọ́ ní Islam láwọ ọmọ ṣe léyìí kò dìgbà wọn bá ẹsẹ di February fourteen eléyìí òun ni. Uh, kókó ọ̀rọ̀ kejì tá a fi mọ̀ pé islam ò fara mọ́ ẹ̀ ti ń jẹ́ valentine níbi kankan gbogbo ẹ̀ ti ń bá ṣe ń pọ́lọ́ ń sọnú alukurani kọ́tọ̀ rasa kẹfọ́rọ̀ láyò irú ìfẹ́ tọ́lọ́ ń sọnú alukurani kí valentine òun ni pọ́ǹtì ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ bá wo gbogbo àwọn tí ń promote valentine láyé lónìí àwọn ò promote pé kó fẹ́ràn ìyàwó rẹ ti ń bẹ́ńlẹ̀ o hmm, valentine kọ́ wọn o èyí tẹ́ jọ pàdé ń bi iṣẹ́ tóun náà fọkọ tiẹ̀ sílé àbẹ́yìí tí àwọn òbí ẹ̀yin méjèèjì ń ṣe wàhálà lórí yín tí wọ́n rán yín wá léèwé ẹ wá máa fìfẹ́ hàn síra yín alukur'an kẹrìmù sì ti sọ fún wa pé wàlá takọrọ̀bù zina idan bi alukur'an pẹ̀lú nasi alukur'an yìí bẹ́ẹ̀ bá ń ṣe valentine yaqtaribu mina zina ń gbá kùránì lójú zina ẹwọ ọlọ́run ọba wa mọ̀rọ̀ sọ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ńgbà tá a bá ń tú àyà yìí àìgbọ́ yé ńgbà míì pé ọlọ́run ò ẹ má ṣe zina ọlọ́run ni ẹ má sún mọ́ ẹ má sún mọ́ ẹ má sún zina àwọn màdìlúùlù àyà yìí la ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ yé lásìkò yìí ìmọ̀ sún zina òun valentine ṣiṣẹ́ torí pé ẹ dákun ọkọ ọlọ́kọ tí obìnrin olóbìnrin ṣe text message sí i láàárọ̀ valentine ẹ̀dá kò sí yọ ọmọ níjọ valentine nìkan àbẹ́ ìtọ́ra òdòdó fún ọ̀pọ̀lọpọ̀ bí òní mọ o ẹni ọba ti rí ọmọ rẹ̀ tí ń bá ń wọ ẹ̀wù pupa lọ́la ẹ̀wù pupa bàtà pupa òdòdó pupa ń ṣe valentine fèsì nǹkan pupa wọn fi ṣe ọ̀pọ̀lọpọ̀ òní mọ̀ nípa báyìí àwọn tí ní tó ní a máa ṣe valentine àwọn ò pé ká promote wa fẹ́ràn ìyàwó rẹ ti ń bẹ ọ̀fẹ́ràn ọ̀fẹ́ràn ìwọ lọ́mọ àmọ́ fìfẹ́ hàn fìfẹ́ hàn ẹni ẹjọ́ pàdé ń bi iṣẹ́ ẹni wọ́n jọ ràn yín wá léèwé yóò wá bẹ̀rẹ̀ láti bẹ̀ yóò débi ńtọ́lọ̀ ní amadé wàlá takọ̀rọ̀ bú zina ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ àṣẹ ìmọ̀ súnmọ́ zina ni kíni ni valentine ṣiṣẹ́. Si ìmọ̀ tẹsí mẹ́sẹ̀gì obìnrin olóbìn ìmọ̀ gbé káàdì fẹ́ránṣẹ́ sí ìyàwó ìyàwó pàǹsọ̀dún valentine alukurani tako gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọba tá a kà fúnra wa yìí àwọn nǹkan pọ̀ tí ó jẹ́ ká mọ kí ni mọ́kìfù islam ìhàwó ni islam kò sí ìmọ̀ ṣerú àjọ̀dún báyìí. àmọ́ tí o buru jù bí gbogbo ɛ òun lèyí tí mo fi bẹ̀rẹ̀ nì òun ni pé èéṣe táwọn kan fi ẹ̀sìn wọn tí wọ́n wọ láwọ ọ̀làjú ẹnu pé wọn ọmọ mùsùlùmí tiẹ̀ gbọ́ bọ́ọ̀ bá mọ̀ ọmọ látàárọ̀ yìí pé ti ń jẹ́ valentine saint valentine ló rẹ̀ àáfàá chọ́ọ̀chì ni ẹlòmíì tètè gbogbo ẹni ẹ̀wọ̀ ẹni ẹ̀wọ̀ táwọn olè má yẹ lómi saint valentine àgbàjọ nínú kíni nínú chọ́ọ̀chì ni òun ni àwọn ń sẹlẹbírẹ́tì péjọ wọn pa òun ni mo wí lẹ́ẹ̀kan emperor claudius wọn lọ pa òun ọ̀wá mọ̀ pé n ti yan ọmọ òun tóun bí gan ní kíni lálẹ́ eléyìí ṣe ń táwọn mùsùlùmí kọ o eléyìí tí mo wí yìí kọ́ra ń bẹ́ẹ̀ ní encyclopedia britannica bẹ́ẹ̀ kèsì pé àyàn àbáwọn mùsùlùmí ni àwọn ń parọ́ mọ́ valentine àwọn gan kọ̀ọ̀kan wọn kọ́dọ̀ wà nú àwọn àkọọ́lẹ̀ kan pé nígbà tó tó bíi sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀karùn-ún àwọn àgbààgbà chọ́ọ̀chì ní róòmù gan panupọ̀ pé kíní yóò dà wọ́n ní ni òjé wọn sẹlẹbírẹ́tì ẹ̀ láàrin sẹ́ńtúrì karùn-ún tó fi di sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹrìnlá kó tó di pa àwọn yìí ń lọ àwọn tẹ̀sìn díẹ̀díẹ̀ kù lára wọn àwọn tí bẹ̀rù ọlọ́run kù lọ́wọ́ tún di pé wọ́n wá yè padà tá a bá ní ká wo ẹ jẹ́ ká wo environment wa ń bì náà i'm very sure pé n ti ń jẹ́ valentine yìí twenty years ogún ọdún sẹ́yìn ẹ dákun jẹ́ nìkan mọ̀ ọdún mẹ́wàá sẹ́yìn gbogbo wàhálà rẹ bẹ̀rẹ̀ kọ bẹ̀rẹ̀ nísìnyí náà ìrùkọ́ tọdún mẹ́wàá kí ló fà á àwọn tí ń ṣe tipẹ́ but irú àdánwò táwọn àfa ń ké fún gbogbo wa tẹ́lómi rò pé àwọn àfa yọ ọ̀làjú ni àwọn àfa yìí ò ṣe kinní ni sẹ́ẹ̀rì tó ń kálukú wá ń rì mọ́lé sátáláìtì àbí kí là ń pè é ni táwọn àfa ń ké fún wa ara ti ń fa nìyẹn because gbogbo ntí ẹ máa wò níbẹ̀ ntọ́ ba ọ̀pọ̀lọpọ̀ community jẹ́ lónìí ntí wọ́n ń wò lórí sátáláìtì ni ẹlòmíì wàláhìí làwọn bí àṣà àfa àwọn àkànṣà òdì ni. Elomii, ó ní tí ó mẹ́lòmíì wọ̀ná fún rẹ̀ lọ́ra torí pé àwọn mẹ́lòmíì bẹ tó yẹ kí bí wọ́n bá ti lọ bí iṣẹ́ tán àbọ̀ jáde tán kọ́dọ̀ yìí tí ó jẹ́ sátáláìtì fídíò lásán ọmọ fídíò kẹsẹ̀ tó ọmọ rẹ̀ lọ rẹ́ǹtì tí mo wá wò lé arọ ọ̀nà táwọn fi máa penetrate society kọ̀ọ̀kan nu ẹ jẹ́ n fún wa alápèjúwe kan ní tó láìpẹ́ yìí ní Afghanistan ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn before September eleven two thousand and one Afghanistan wà nú àwọn ìlú táwọn máa ń pè ní kíni alimungalikọ alimungalikọ closed society àwọn tẹnìkan kan ò rí penetrate ọmọ afuga kò sí ń tẹ́lẹ̀ wí yóò wé láwà ní kò sí ń tẹ́lẹ̀ wí yóò darun gbọ̀n sí kò sí ń tẹ́lẹ̀ wí ìyàwó rẹ̀ ó bójú nature tiwọn ó ti di kíni ó ti di culture ó ti dàsa wọn bí àwọn èèyàn wa lé haúsá náà ni ọjọ́ ti sin táwọn náà ń láwọn lajú o àmọ́ tí èèyàn bá rè yóò rí pọ̀lọ̀pọ̀lọpọ̀ táwọn àfáà ṣẹ̀ṣẹ̀ ń ṣe wàhálà tí wọ́n ń wí fáwọn ilẹ̀ yorùbá yìí ó ti di kíni ó ti dàsa tiwọn ọmọ tí ọba ṣe gan wọn mọ pé ibo ni wọ́n ti wá ìgbà tí amẹ́ríkà wá invade afghanistan ọ̀rọ̀ hakiki ni o ọ̀rọ̀ theory kọ́lélẹ́yìí o àwọn kan wá ṣe survey wọ́n níbi tí díìṣì satellite àti receiver satellite tó ti dẹ̀jù láyé tí wọ́n fẹ́ lè máa lẹ́ mọ̀ yẹn pé mo bùn ọ Afghanistan wọ́n wá mọ̀ọ́mọ̀ bọ̀m̀báàdì wọn pẹ̀lú díìṣì àti satellite ẹ̀fún wọn lẹ̀ gba àwọn gbéláwà ní à ń dẹun gbà ń ṣe nǹkan kan ni wọn ì tí ì rí ta ni wọn wá ní wọn máa wo ogun tí wọn fẹ́ wọn fẹ́ lè máa pàdé èèyàn lójú ọ̀nà pé ṣé wọn náà ní díìṣì ńlé ńgbà kan wọ́n níbi àwọn kan ló ṣe survey yẹn scientifically wọ́n wá rí i pé ibi tó ti dẹ̀jú láyé òun níbẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tí wọ́n máa dànù ni ibì kan bẹ ní ọdún kan káyà lọ́bẹ̀ ọjọ́ tá à ń sọ yìí náà nínú àwọn ìlú North Africa níbí ni bí àwọn Algeria Tunisia Morocco nkankan wọ́n ní wọ́n láwọn ìrànlọ́wọ́ kan tí wọ́n máa gbà látọ̀dọ̀ ìjọba France ìrànlọ́wọ́ owó torípa àwọn náà wọ́n ni wọ́n kó wọn lẹ́rú rí bí britain ṣe kó àwa náà lẹ́rú gbogbo ẹni wọ́n sì kó lẹ́rú wọn jàǹbá wa ni ọ̀rọ̀ tiwa wọn tún lu wọn ṣe àwọn náà wàá mọ èbó máa ń ní ìsọ́ọ̀fù ńgbà míì wọ́n máa ń ní wọ́n lè má sìn lọ́hùn àmọ́ déédéé máa bẹ lọ́dọ̀ wọn àwọn á wò pé ó yẹ ká máa compensate yín àwọn nǹkan yín tá a kó gbogbo wọn fún wọn scholarship wọn ṣe nǹkan kan ní àwọn ọmọ tí wọn ṣe ni ẹjẹ a máa fún yín padà nǹkan yín nǹkan yín náà la fi di nǹkan wọn wá níjà wá dé lọ́dún yìí láàrin France àti country ibi tí mò ń lọ ni pé wọn wá stọọpù gbogbo ìrànlọ́wọ́ tí wọn máa ṣe fún wọn wọn wá ṣe kí ni exception kan ìsìnkú kan pé ẹ má stọọpù eléyìí ẹgbẹ́ kí ni wọ́n ní wọ́n má stọọpù ẹ ìrànlọ́wọ́ family planning yes gbogbo ta ntí ntáwọ̀ ọmọ ronú sí táàfin máa mọ̀ pé bẹ́ẹ̀ bó bá ń bún yẹn nǹkan kò torí ọlọ́run o kò sí torí ọlọ́run lọ́dọ̀ èbó o àwọn náà sì fi pamọ́ kọ́ra àwọn máa ń dásà kan àwọn amẹ́ríkà àti àwọn máa ń wà bold amẹ́ríkà fi pamọ́ amẹ́ríkà ó ní gbogbo ibi tí interest àwọn bá wà àwọn pọ̀ṣù rẹ̀ eléyìí yọ democracy to democracy ń ṣe tàwọn kọ́ mọ́ bá lọ eléyìí ò ṣe tàwọn kókó mẹ́ẹ̀ kọ́ra àwọn tó máa da aláṣà wọn ni America is not a father Christmas pé America is a father Christmas ti kàn máa bóyá nǹkan lọ́fẹ̀ẹ́ yóò ní táwọn náà ṣe kínni yóò ní target tiwọn náà tí wọ́n bá wá ń gbé nǹkan wá bá wa àwa ní káwa náà wá dóńdó pé àà lákùndínlókun wàlíyàdí Valentine Day yìí ẹ̀sìn tìyín ni ẹ má pè wá sí i. torí pé Allahu Akbar ọlọ́run kọ́ ṣàánú wa ni àwọn nǹkan ṣẹlẹ̀ tó yẹ ká máa ronú ká máa kígbe níjẹta àbíjẹrin lórí network news wa nàìjíríà ń bì náà ní báìbù kan ìmọ̀bẹ́yẹ lómi ìwo network news ń jẹta àbíjẹrin báìbù sọ̀kalẹ̀ sí nàìjíríà wọ́n wá ń gbé kí bẹ́yẹn ṣe máa gbé world cup àbí iná olympic kì ni Wọn ti káàkiri lu kan. yọ wọ nàìjíríà náà lọ́sẹ̀ yìí kódà nù àwọn gómìnà stéètì mùsùlùmí ń bẹ nù àwọn tí wọ́n lọ rìsíìvù ẹ̀ ní airport àwọn wa ní pé ẹ̀sìn ni o pé ẹ culture pé ẹ ẹ ẹ civilization ni ẹ culture ni gbogbo eléyìí ń àfi káwa mùsùlùmí káwa mọ ẹ̀sìn wa tá a bá mọ ẹ̀sìn wa tá a gbọ́ yé bí wọ́n bá ti fẹ́ fi nǹkan míì tí wọ́n fẹ́ lù ní tí wọ́n fẹ́ lù lójú pẹ̀lú kọ́làjú lélẹ́yìí àná ọ̀làjú ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ẹ̀rí léyìí tẹ́ pè wá sí ẹ̀fẹ́ àpò mọ́sálásí ni a sì ní kú insha allah. torí ọjọ́ ti lọ àwọn sẹ́kọ̀rọ̀ sí ọkù ìṣẹ́jú márùn pẹ̀lú ògbọ́lọ́hún a ní tayọ ọgbà yẹn náà bí ìdìnnìlá tí mo fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ olówó iyebíye lọ́dọ̀ àwọn àfa wa lára nǹkan tí tí ó jẹ ká mọ̀ kí ni mokifu islam ń pọdún valentine anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi sàsọlẹ kan o anabi ni man tashabbaha bi qawmin fahuwa minhum man tashabbaha bi qawmin fahuwa minhu anabi ní gbogbo ẹni ọba kọsí àwọn kan kọ tiẹ̀ pé gbogbo èyí tá à ń wí yìí kọ wọ létí èyí tí wọ́n ń ṣe náà nìwọsá nìwọsá rí kọ dá anabi ní sọ tí Ọlọ́run kọlọrun ó tò wọn wọpọ bàbá dàlí kìyàmá bàbá ti wọ bẹ́ẹ̀ kò lé alimami ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú tírà rẹ̀ kan tó ṣe pé mo rọ àwọn àfa wa nínú tírà tó yẹ ká máa wá gbà máa kà fáwọn èèyàn Ibn Taymiyyah pè Sheikhul Islam Ibn Taymiyyah pè tírà náà ní Iqtida'u Siratil Mustaqim Mukhalafata Ashabil Jahim Jahim Iqtida'u Siratil Mustaqim Mukhalafata Ashabil Jahim Ibn Taymiyyah ní méjèèjì ò lè papọ̀ Ihdina Siratil Mustaqim kò lè papọ̀ pẹ̀lú Ashabi Al-Jahim ọ̀kan lèyìn ó mú bẹ́ẹ̀ Fariqun fil Jannati. wa fariqun fi sa'ir Ibnu Taymiyyah ní bẹ́yẹn bá ní bọ́lọ̀mbá ti fọ̀nà mọ̀ọ́yàn lóòótọ́ ihdina siratal mustaqim ti gbogbo wa ń ké ni ẹni Ọlọ́run ti ṣe á mẹ́sì